ẹgbẹ́ òṣèlú APC tako àbájáde ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ náà ẹgbẹ́ òṣèlú PDP ló jáwé olúborí ní gbogbo ìjọba ìbílẹ̀ lọ́yọ̀ọ́ àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde àbájáde ètò ìdìbò sí ipò alága ìjọba ìbílẹ̀ tó wáyé lọ́jọ́ àbámẹ́ta lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2024 àwọn olùdíje láti inú ẹgbẹ́ òṣèlú PDP ló jáwé olúborí jákèjádò àwọn ìjọba ìbílẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n tó ń bẹ lẹ́yìn ìpínlẹ̀ Ọ̀yọ́ alága àjọ náà ààrẹ isiaka ọlágúnjú san kọmíṣánná àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ adébọ́lá hamzat àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ó kù gbóṣùbà káre fún ètò ìdìbò náà pẹ̀lú àlàyé wípé ó lọ nírọ̀wọ́rọsẹ̀ láìsí ìwà ìpáǹle kankan ẹ̀wẹ̀ ẹgbẹ́ òṣèlú all progressives congress apc nípínlẹ̀ ọ̀yọ́ ti fi ọ̀rọ̀ léde wípé irọ́ lásán ni pé ètò ìdìbò náà lọ nírọ̀wọ́rọsẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí kò kùnà tí ó sì lè domi àlàáfíà rú ló wáyé nínú ètò ìdìbò náà pé irọ́ pátápátá ni o Rótìmí Orílùwà ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.